الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر عدد ما حمده الحامدون الله أكبر عدد ما تطلب الليل والنهار الله أكبر عدد ما أسدى الله تعالى إلى عباده من النعم, نحمده سبحانه وتعالى ونشكره على نعمه العظيمة المتنوعة وعلائه الجسيمة المتواصلة وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأيها المستمعون الكرام فأيها المسلمون ويا عباد الله العائدين فهذا هو اليوم العاشر من من شهر ذي الحجة لعام 1440 من الهجرة النبوية الموافق الف الموافق لعام 2019 من الميلاد من الميلاد وهذا اليوم هو ثاني يوم عرفة وهو المعروف بيوم الحج الأكبر المشار إليه في قوله تعالى وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله وهو, وهو يوم يفتح للحجاج بصلاة الصبح بالمزدلفة المعروف للمشعر الحرام ثم الاستفادة منها إلى منى وافتتاؤها برمي جمرة العقبة الكبرى بسبع حصيات استنادا بسنة نبي الله إبراهيم عليه الصلاة والسلام وبسنة نبينا محمد صلى الله عليه وسلم وبعد الرمي يتقدم الحجاج إلى النحر أو الذبح ثم يشرعون في حلق الرأس أو التقصير والحلق سنة للرجال والتقصير للرجال والنساء ثم يتوجهون إلى مكة المكرمة فيقومون بالطواف بالبيت العتيق والسعي بين الصفا والمروة للمتمطع وكذلك المفرد والقارن إذا لم يسعيا مع طواف القدوم فإن قدم الحاج أو أخر شيئا من هذه الأمور الأربعة أو على الآخر فلا حرج لما صح عن النبي صلى الله عليه وسلم فيما أخرجه مسلم في صحيحه عن عبد الله بن عمرو بن العاص أنه قال ما سئل رسول الله صلى الله عليه وسلم عن شيء قدم ولا أخر إلا قال افعل ولا حرج فهذا تيسير من الله تعالى والتيسير ورفع الحرج وتخفيف المشقة من سمات دين الإسلام ويجوز للحج تأخير الضوء إلى ثلاثة أيام بعد هذا اليوم فكلها أيام التشريق وهذا اليوم عند غير الحجيج يوم عيد الأضحى وهو يوم عبادة خاصة وذبح وأكلي وشربي وتبادل للسرور والفرح وتبادل الزيارات بين الأقرباء والأصدقاء والأحباب وهو يوم يفتح غير الحجيج بصلاة الصبح والتكبير والتمجيد والتهليل والتحميد وبالإكثار من الاستغفار والدعاء ثم صلاة العيد ركعتين خفيفتين وخطبة العيد ودم الأضحية لمن قدر عليها الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ودم الأضحية عباد الله سنة نبي الله إبراهيم عليه السلام فداء لابنه إسماعيل على القول الصحيح وهو أيضا سنة نبينا محمد صلى الله عليه وسلم يقول الله تعالى في قصة إبراهيم ابتداء من دعاء لربه رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إن إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه عن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وقد أمر الله تعالى نبيه صلى الله عليه وسلم وأمته بالاقتداء بسنة إبراهيم عليه الصلاة والسلام فقال تعالى إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يكن من المشركين شاكرا لعنهم لعنعمه اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه من من وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين فأداء النسك الحج ودفع الأضحية سنة نبي الله إبراهيم عليه السلام وسنة نبينا محمد صلى الله عليه وسلم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله, ولله الحمد títóbi ni fún ọlọ́ọ̀ba àlekè ọlá ọlọ́ọ̀ba tí ó gbọ̀ngbẹ́ ọlọ́ọ̀ba tí ó tóbi ju gbogbo tí ń tóbi lọ kò sí ẹnìkan tí ó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfi òun nìkan ṣoṣo ọpẹ́ ni fún ọlọ́run ní gbogbo ìgbà ẹ̀yìn ni fún ọlọ́run ní gbogbo ìgbà ọlọ́ọ̀ba ni ọba tí ó tóbi ọba tí ó gbọ̀ngbẹ́ lókùnrin ìgbà tí ayé bá ń bẹ tí ọ̀run ń bẹ ọlọ́ọ̀bá àlékè ọlá ni ọba tí ó lẹ́tọ̀ọ́ sí ẹ̀yìn àti ọpẹ́ nítorí oríṣiríṣi ìrọ̀rá rẹ̀ tó ṣe fún wa àti ìdẹ̀kùn tí ó ṣe fún wa tó ṣe pé tá a bá ní ká máa kà ní ẹ̀yìn èjì àlè kà á tán ọlọ́ọ̀bá àlékè ọlá ṣe pé wa in ta'uddu ni'matallahi la tuhsuha inna Allaha laghafurur rahim tá a bá ní ká máa ka ìrọ̀rá ọlọ́run tó ṣe fún wa àlè kà dájúdájú ọlọ́run bá àlekè ọlá ẹ̀lẹ́lámójúkó òní aláàánú ọlọ́run kò sí àmójúkó fún wa gbogbo bá ti ń ṣe àṣẹ ètò kò sí àánú wa láyé àti lálùkìyámà àgbà pé kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfi ọlọ́run lónìí nìkan ṣoṣo àtìgbà pé ànábì wa Muhammad òjíṣẹ́ ọlọ́run ní ẹrúṣin rẹ̀ ní kí ọlọ́run bá kí ó kẹ́ kí ó gẹ̀ àti àwọn ará ilé àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo èyí tó wá dọ̀rọ̀ mọ́ Islam tí ó jẹ́ ọgbẹ́ ìdè kọ́lọ̀jì àjọ wà nínú wa ẹ̀yin ẹrúṣin ọlọ́run ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tí ẹ sin ọdún ní ọjọ́ òní ọjọ́ òní yìí ní ọjọ́ kẹwàá nínú oṣù kejìlá nínú islam tí ó ṣe déédéé one thousand four hundred forty lẹ́yìn hijrah nabi wa sallallahu alayhi wa sallam èyí tó bọ́ sí two thousand and nineteen lẹ́yìn ìpapòdà anabi isa alayhi salatu wa salam ọjọ́ òní ní ọjọ́ kejì àràbà èyí tí ọgbà jimá nínú islam tó náà ni yọmọl hajjil akbar ọjọ́ ajì tó tóbi jù tọlọba àlekè ọlọ́ntọ́ka sí nusuratu tọ́ba àyà kẹta ń bẹ̀ yí pé òun ọlọ́ọba àlekè ọlá ìyọ̀ǹda ti wá lọ́tọ̀dọ̀ òun àti látọ̀dọ̀ ojúṣe rẹ̀ lọ́sọ́dọ̀ àwọn èèyàn ní irú ọjọ́ òní ìpè ọlọ́ọba àlekè ọmọ wọn mọ́sẹ̀ obìnrin táwọn káàkiri ń ṣe àwọn káàkiri tí wọ́n ń ṣe ẹbọ ní ìlú Mẹ́kà tẹ́lẹ̀ tí wọ́n ń gbé oríṣiríṣi òòṣà síbẹ̀ ọlọ́ọ̀bá àlekẹ́ọ́lá lóun ti mọ́wọ́ mọ́sẹ̀ kó omi gbogbo tí wọ́n ń ṣe òun ọ̀lọ́wọ́ sí bẹ́ẹ̀ náà ni òjíṣẹ́ rẹ̀ náà lọ́wọ́ sí i ìyẹn pé àmì Islam ó náà ní kéèyàn máa sin ọlọ́ọ̀bá àlekẹ́ọ́lá lónìí kan ṣoṣo láì ní ro nǹkan mí ìpọ̀mọ́lọ́ irú ọjọ́ òní ní ọjọ́ òní ni àwọn alálàájì nínú wọn máa dùn fáwọn ti kúrò ní Àràfá wọn ó kí àsùbà ní Muzdalifa táǹpé ní al-mash'arul haram ààyè ọ̀wọ̀ ààyè ẹ̀sìn ọlọ́run lẹ́yìn ìgbà náà gbogbo wọn máa dà lọ sí ojú kan náà ní mìíràn wọn lọ bẹ̀rẹ̀ mìíràn pẹ̀lú pé kí wọ́n sọ̀kọ̀ àkọ́kọ́ ti ṣe méje táǹpé ní jamratul aqaba ní ìbámu sí sunnah Ànábì wa sallallahu alayhi wa sallam tó sì jẹ́ pé síwájú tiẹ̀ òun náà ni Ànábì Ibrahim alayhi salatu wa salam lòun náà ti ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí bá sọ̀kọ̀ tán àwọn lálàájì ọlọ́gbọ́ ẹran wọn tàbí wọn lọ dú lẹ́yìn ìgbà náà ẹni tó bá fẹ́ fá yóò fá orí ẹni tó bá gé fẹ́ gé irun ó gé irun èèyàn gbọ́dọ̀ mọ́sì kan nu méjèèjì fífárí ọkùnrin nìkan ni ó wà fún nínú súnà ṣùgbọ́n gígé irun àtọkùnrin àtobìnrin náà ni wọ́n lè gé kúrò níbi irun wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe iṣẹ́ ilé yìí wọ́n máa lọ sí ìlú Mẹ́kà wọ́n máa lọ sí tọ́wáàfù lọ sílé olúwa àyàfẹ́ ńtọ́lá máa mà lọ lára bẹ́ẹ̀ náà ni wọ́n sì pọ̀sẹ̀sẹ̀ láàrin sọ́fà àti márùwà ní ẹni tó bá jẹ́ pé mọ̀tàmọ́tẹ̀ tó jẹ́ pé oṣù múratán nínú oṣù hajj ọbọ̀rọ̀ alẹ̀ kò sì kó maka oṣù wa sí hajj bẹ́ẹ̀ náà sì ni ẹni tó bá jẹ́ pé mufuridu ni ó sì hajj nìkan àbọ̀pá hajj mọ́ umura láì là láàrin láì túra lẹ̀ ṣùgbọ́n gbà tó kọ́ dé mọ́kà kò tí ì ṣe tọ́wá tẹ́lẹ̀ yóò ṣe sáàyù yóò ṣe sàfà àti mọ́rùwà yóò rìn láàrin méjèèjì. èyí ó wo sínú sẹ́mẹ́rẹ́ ní ta kálẹ̀ yìí tí alálàájì bá ti kàn síwájú tọ́lọ́kan lára àbí ó ṣe bó ṣe wù ú kò ṣe wọ́n bẹ̀. ní ìbámu sí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi àti ìṣe rẹ̀ nígbà tí àwọn sàbí rẹ̀ tí wọ́n bí léèrè nípa àwọn èèyàn míì tí ẹ ti kọ́kọ́ ṣètò ṣáájú kejì òsì ọlọ́sàlọ́lá àdìwọ̀sán sọ pé èyí ó wù kẹ́ ẹ ṣe kò sí èèwọ̀ ńbẹ pẹ̀lú ògo ọlọ́run. eléyìí jẹ́ ìrọ̀rùn látọ̀dọ̀ ọlọ́run bá àlékè ọlá níta sì mọ ṣẹ̀ríà sí òun náà ni pé ìmọ̀ ń ṣe ìrọ̀rùn. ẹni tó ń ṣe ájì yìí ọlẹ́tọ̀ ọkọ lọ ẹran rẹ̀ lára kọ́mọ́pá lónìí láàrin ọjọ́ mẹ́ta lẹ́yìn òní ó sì láǹfààní àti pa kóòrùn ó tó wọ̀ níjọ́ wednesday tí ń bọ̀ yìí gbogbo ẹ̀ láńpẹ ní àyàmú tẹsíríkù ní islam ìrùjọ òní àwọn àwọn tí èsì alálàájì wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú pé wọ́n máa gbẹ náà balẹkẹ ọlá kí wọ́n máa gbé tóbi wọ́n ó ṣe ìjọsìn fún Ọlọ́run wọ́n máa wọ Ọlọ́run ọba má wọ́n pa ẹran ní ọjọ́ tòní lẹ́yìn ìgbà tí imam bá ti pẹran tiẹ̀ tán ọjọ́ jíjẹ ni ọjọ́ mímu ni ọjọ́ ìdùnnú síra ẹni ni ẹ̀ńtẹ́ ti jọ ọjọ́ oníjà tẹ́lẹ̀ kẹjọ parí ìjà ní ọjọ́ tòní nínú tó ni kábẹ́rẹ́ ara wa wo àti àwọn mẹ̀lẹ́bí àti àwọn ọ̀rẹ́ ní òwúrọ̀ òní òun náà ni ọjọ́ súnà láti ṣe bẹ́ẹ̀ kìí ṣe wọ̀ká sí ní àwọn ọjọ́ yòókù ṣùgbọ́n ní ọjọ́ tòní ká tún pọ̀ nípa ṣíṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní ọjọ́ tòní ká máa gbẹ́ lọ́wọ́ bá ká kírun fọ́lọ́hún ní àsìkò tá à ń kí bẹ́ẹ̀ náà sì ni ká máa tọrọ àforíjì tó pọ̀ ká sì máa ṣe àdúrà sọ́dọ̀ ọlọ́run kí á kírun ìdì bá a ṣe kìyì níraka méjì ẹni tí ọba bá ọ̀nbẹ́nu àwọn onímọ̀ tó sọ pé àwọn náà lè kí ní jàmá àwọn onímọ̀ tó sọ òun náà lè dá bá a ṣe òun náà ṣe kí Allahu akbar márùn lẹ́lẹ́ẹ̀kejì yàtọ̀ sí nta fi dìde tabaka nta fi dìde máa yọjọ mẹ́fà bẹ́ẹ̀ náà sì nínú ìjọsìn wa náà ní pé ká gbó ẹran fún ẹni tí ọba lágbára ọ̀rọ̀ á ní ó ti ń sìn ní wọ́n bùn ní àbí ẹnìkan ló ti ẹ̀ níní ló ní wọ́n pa lọ́dọ̀ rẹ̀ kò sí ìwọ̀n bí gbogbo e. ká pa fún ọlọ́run ẹ̀yìn ẹrú sí ọlọ́run dídú ẹran yìí gẹ́gẹ́ bí tá ti síwájú súnà Ànábì Ibrahim alayhi salatu wa ni. tí ọlọ́run ní kò fi ṣe díndín fún ọmọ rẹ̀ tí ṣe Ismail apákan sọ pé Ishaq ni ọmọ tó fẹ́ dúngbà yẹn kọ́lọ̀ tó fi ẹ̀rọ dípò rẹ̀ ó sì wà ní súnà níbi sallallahu alaihi wasallam òun náà ṣe bẹ́ẹ̀ ní ọdún kejì lẹ́yìn ìgbà tó ṣe hijira látìgbà náà tó sì ti ń ṣe ọ̀já lórí ẹ̀ tí tó fi lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọmọ ọba àlekè ọlá tó ìtọ́sọ fún wa nù Qur'an wípé àní tẹ̀bi millata Ibrahim hanifa ọlọ́ni ká tẹ̀lé ojú ọ̀nà ànábì Ibrahim alayhi salatu wa salam kò sí ẹnì kankan tó yà pọ̀ ọlọ́run ìtí yàtọ̀ fún wa láàrin wọn òun náà ni ọ̀nà tí kálukú tí ó fi sí lọ́run àlàyé pọ̀ nínú ẹ̀sìn tiwa ju tiwọn lọ ẹ̀yẹ sí ọlọ́run ìtí ń jẹ́ ẹran iléyà yìí ẹran tá a dùn ni ní àsìkò kan pàtó tó ti lẹ́nu àlà nínú sẹ̀ríà ó sì nírú ẹran tá a máa ń dún tá a fi gbà ládàá níwájú ọlọ́run ẹran tá a máa ń dún òun náà ní ràkúnmí tàbí màálù tàbí àgbò lábẹ́ àgbò náà ni àwọn ewúrẹ́ tiwa náà wà àti àwọn mìsòrò èyí òwò tá a bá gbogbo ẹ̀ ọlọ́run yóò gbà á lẹ́sìn àwọn onímọ̀ sí ayún wa lórí pé èwo ni ó ní ládájú mọ́gàbù màlìkíyà táwọn bàbá fi lé wa lẹ́nu òun náà ni pé àgbò pípa òun náà ni ọlọ́lájú ṣùgbọ́n ní mọ́gàbù míì tí èsì ti màlìkíyà àwọn sọ pé bẹ́ẹ̀ náà bá ṣe pọ̀ lára ìta fẹ́ pa táàrí há dáadáa táwa náà jẹ́ ń bẹ̀ bá bá ṣe pọ̀ tó ní ládàá ó ṣe pọ̀ tó torí ẹ̀yin wọ́n sọ pé ràkúnmí lọ́lọ́lájú lẹ́yìn ìgbà náà lọ́kàn màálù lẹ́yìn ìgbà náà lọ́kàn àgbò àti ewúrẹ́ èyí ó wù ká sẹ́nu gbogbo ẹ̀ ìpayọ̀ ọlọ́run ìfọkàn òdodo sin ọlọ́run pẹ̀lú ń tá a fẹ́ pa ọjà ń tọ́jẹ́ kókó a gbọ́dọ̀ ra ẹran nítorí iṣẹ́ arí mi àbí iṣẹ́ agbọ́n mi àbí nítorí ẹyìn kí wọ́n lè pé ẹran rẹ̀ tóbi àbí kí wọ́n lè sọ pé kò sígbà tí èèpẹ̀ ran ká ṣe é nítorí ìtọ́lọ́run lọ́lọ́run bá ti ṣe ìgbàyè ká ṣe é fún ọlọ́run bàlẹ́kẹ́ ọlá kọ́lọ́n kọ́ máa ṣe ìgbàyè fún wa ó sì máa gbà ní ìbáàdà fún wa tíra ọlọ́ọ̀ba àlekèọlá ó sì tọ́ka sí ẹran pípa yìí àti súnà anábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba àlekèọlá sọ pé fasalli li rabbika wanhar kírun fún ọlọ́run ìyẹn ìwọ̀n eid kó o sì gbọ́nra fún ọlọ́run ọlọ́ọ̀ba àlekèọlá sọ pé wal budna ja'alnaha min sha'air ja'alnaha lakum min sha'airillah àwọn ràkúnmí tí a tóbi hànàhànà yẹn àwọn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọmọ rí nígbà tá à ń ra ẹran ipe kí ló dé táwọn eléyìí ti ń ra ẹran tẹ ẹ bá ti ẹ̀ fi kọlu ẹlòmíì àbẹ́ fi kọlu mọ́tò rẹ̀ tí èsì sẹlẹ́sì Islam ó lè tún máa bóyin ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àwa ni ká ṣe sùúrù àwa la máa ń tà ń ṣe ẹ̀sìn ọlọ́run tọ́lọ́run fẹ́ tó fi kẹ́ka ṣe ìyọnu fún òun nìyẹn kọ́lọ́n kọ́ bá ní ìbáàdà fún wa bẹ́ẹ̀ náà ni Ànábì sallallahu alaihi ó ti ròyìn ẹran ọdún yìí anabi sallallahu alayhi wa sallam nínú hadith tó wà nínú Tirmidhi tó sọ pé hadith tó hasan tó ṣe fi sẹ́rí ni ìmáàmù hakimu náà gbà wá sọ pé hadith tó fẹsẹ̀ rí lẹ́ni àwọn àfáà mi sọ̀rọ̀ lórí hadith yìí ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sọ pé kò sí iṣẹ́ kan téèyàn ó ṣe níjọ ọdún wọ́n wà níjọ́ àgbúlẹ̀ àlìkìyàmà pẹ̀lú ìwo wọn àti irun ara wọn àti pátákó ẹsẹ̀ wọn tí wọ́n wàá máa sẹ̀rí gbé ó ń tẹ ìjọ́ àgbúlẹ̀ àlìkìyàmà fóun náà wà nù ẹni tó fi ọkàn òdodo sí láyé tó sì fún àwọn tí mo ṣe Islam máa fún nǹkan àwa ń pa nǹkan yìí torí ìgbà náà ò ní ká fún wa wípé kí a ká fún àwọn tálákà jẹ ńbẹ ẹni tá a bá rí i pé kọ̀ọ̀pá ẹran ẹni bá sì pẹran náà kò sí ìwọ̀n bí ká fún un náà jẹ ńbẹ ìbáàdà àwọn ò ní tí ì pé àfi ká wúrò yàn sọ̀sọ̀ taari kó ní bùkátà sí ẹran ká sì lọ fún un nínú ẹran iléyà yẹn bó tiẹ̀ tiẹ̀ pé àwọn onímọ̀ sọ yìí pé tí ọba ju ti ara inú ilé kan jẹ lọ kò sí ìwọ̀n bẹ́ẹ̀ nígbà tí ọba ju ti gbogbo yín ọ̀jẹ̀ lọ nínú ilé kọ́jà bẹ́ẹ̀ bá tiẹ̀ lẹ́ẹ̀ fẹ́ fi pamọ́ bẹ́ẹ̀ kò sí ìjọ pamọ́ àbíkálukú mu ní èsì ní kọ̀ọ̀kan kò sí ìwọ̀n bẹ́ẹ̀ ká jẹ́ nígbà tí gbogbo wa bá ti jẹ́ so àtìgbàládá náà nìyẹn bẹ́ẹ̀ náà sì ni tí bàbá bá ti pa ẹran ó ti gbé gbogbo àwọn tí wọ́n bá wà nínú ilé táwọn náà bá sì tọ́ wá pa kò sí ìwọ̀n bẹ́ẹ̀ ìyàwó náà lè pa kọ́kọ́ pa kọ́mọ́ pa kí wọ́n sì jọ wà nínú ilé kan náà bọ́lá ọba àlekọ́lá bó bá ṣe ṣe ìgbààyè fún wọn sí kọ́lọ́ǹkọ́ máa ṣe ìgbààyè fún wa. ọwọ́ àdúrà àdìsí kan pé ànágbé sallallahu alaihi wasallam ọ̀pá àgbò méjì nínú ọdún kan ọ̀pá àgbò méjì ọ̀pá mi orí ọlọ́run hàn tí àgbò náà sì ní irun ẹ̀tọ́ sì ní irun funfun tó ní ìwo lórí ẹ̀ńtọ́gba àdìsí wa ti ṣe Anas olórin tí ànábi sallallahu alaihi wasallam tó gbẹ́sẹ̀ lé ibi ọrùn rẹ̀ ó sì gbà kọ ọlọ́run ó sì wé ọlọ́run bá mọ́ ó sì gbé ọlọ́run tóbi ó sì pa pẹ̀lú ọwọ́ rẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé nu tó dáa jù ó náà ní pé kọjá ipe apá ẹran ọdún pẹ̀lú ọwọ́ ara wa tọ́ba di ipe àlepa pẹ̀lú ọwọ́ ara wa nítorí kọjá obìnrin àbí àgbàlagbà ó lè wá ẹni tí ó bọ̀ ń pa ṣùgbọ́n kọ́ máa wò ó bí Fatima náà ṣe ṣe pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam nígbà táwọn ẹ̀ṣọ́ sọ́lá ń bá apá ẹran ó náà ṣe ń wò ó àti Ali radiyallahu anhu tọ́ba apá ẹran ó náà ṣe ń wò ó bẹ́ẹ̀ náà sì tọ́ba jẹ́ pé kọ̀ráyè wò ó kò sí ìwọ́n mi kí wọ́n pa á ṣùgbọ́n àìpẹ̀rẹ̀ èèyàn lẹ́yìn rẹ o ẹ gbọ́dọ̀ sọ ọ gbọ́dọ̀ sọ wípé ẹ dákun ẹ bá ń pa ẹran yẹn ẹran léyà àwọn ni ẹ bá ń pa ìgbà náà láàtò ó pa á ní pé ajá àfa ti ń pẹran kí tí ọ máa mú gbogbo ẹran tí a bá ti so tí ọ máa bá wọn dù ẹlòmíì lè so ẹran rẹ tí ò rẹ́dí àti pa lásìkò yìí ẹlòmíì sì ń bẹ tó yẹ pé súná ọmọ ọ papọ̀ mọ́ iléyà fún tọ́ba ti pa á fún ìkànnì méjèèjì ó ti gbé kejì gẹ́gẹ́ bí tí àwọn onímọ̀ sọ bẹ́ẹ̀ náà sì ni ẹnu àwọn onímọ̀ kò lórí ẹ̀ níta sì fi ń pẹ̀rẹ̀ náà ni pé a fi ń dúpẹ́ orí ọlọ́run mélòó la fẹ́ kànú ẹ̀ tí wíwáyé tá a wáyé ni wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar ẹ̀ńtọ́ wọlọ́run lọ́lọ́run ń dá yóò sì ṣe ẹ̀ńtọ́ bá wulẹ̀ sà ọlọ́run bá dá wa àdúpẹ́ fún ó tún wá ṣe wálé èèyàn tó yẹ pé àwọn èèyàn lọ́lọ́run gbé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ẹ̀dá lọ́lọ́ dá àwọn ọlọ́run fún ní ọpọlọ tá a fi lè ṣe development lórí ilẹ̀ lórí ìyẹ̀pẹ̀ yìí ọ̀pẹ ní fọlọ́ èyí tó wá ga jù òun náà ni ní lọ́tún Islam ọlọ́run wá sí wájú mùsùlùmí ẹni tó juwọ́ ọ̀lẹ̀ fún ọlọ́run ọlẹ́tọ̀ ọ̀ká pẹ̀lú ká fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó fún wa ní àlàáfíà lò ọlọ́run tó fún wa ní oríṣiríṣi ìgbàdàn ẹran igi wọn tá a fẹ́ pa nínú orí ọlọ́run ni kò tó nǹkan kan nínú ẹran tá à ń jẹ láàrin ọdún kan ẹ̀wò títóbi ọlọ́run torí ẹ̀ ló jẹ́ tí ì bá ṣe mùsùlùmí tí ọba fi yèdè nú o lè máa fi wá sí ẹ̀yẹ tí wọn ò ní ẹ̀yẹ nú rárá ntọ́ba làákà yìí mo ní ẹwọ ẹran láàrin ọdún kan ẹwọ ẹja tá à ń jẹ oríṣiríṣi tá à ń jẹ kí ní ẹran ilé ìjẹ nínú àfi ń dúpẹ́ fọlọ́ kódà ẹran ọgọ́rùn-ún níjọ ilé ẹyọ kan. ọba ṣe ìrọ̀rá fún nínú àwọn ọba Saudi àtàwọn ọmọ wọn wọn a máa pa ẹran in thousands tí wọ́n sì sanwó rẹ̀ program kìlì islam tí wọ́n ní wọ́n pa èmi náà ti witness mi dáadáa tó ṣe pé òun ó ti fẹ́ wọ̀ bí ọjọ́ wednesday ọmọ ọba mi ọba tó sọ pé ẹgbẹ́ òun pa iye thousand báyìí abàtàlí máa padà alẹ́ láì á máa padà alẹ́ láì kún nítorí pé wọn ọmọ wọ̀ ọmọ wa lọ́wọ́ lórúkọ fẹ́ẹ́ fi gba aládá wọn ju ọlọ́run kọ́lọ́n dàpọ̀ kó ṣe ìrọ̀rọ̀ rẹ̀ fáwọn náà o ọlọ́run ò ti torí ẹ̀ dínkù ẹ̀ ń bá rò pé òun gbọ́n ilé owó ẹran tó ń fi pamọ́ ọ̀sọ́gbọ́n mẹ́ẹ̀ ẹ̀kọ́sọ́gbọ́n bẹ èntò ọba náà ọlọ́run lónìí èntò òfipamọ́ ọlọ́run lónìí kọ́lọ́n dákúnkọ́ máa gbọ́n wa wọ̀. ni pípa ẹran yìí lọ́dọ̀ àwọn onímọ̀ fún ẹ̀ ń lágbára kò sì lè jẹ́ ọ̀ràn èèyàn lérí èèyàn àyàfi ti ṣe lérí kan àwọn onímọ̀ ti ẹ̀ àgbọ̀dọ̀ pa fún nǹkan kan mìíràn mọ́ àfi fún iléyà kódà tọ́lọ́mbà kàdàrà pé àsìkò rẹ̀ ti tó kò sí nínú tí wọ́n pè lógún wọ́n bá pa níjọ iléyà yẹn náà ní torí pé ó ti rà á kalẹ̀ ó sì sàdáyárí rẹ̀ pé ẹ̀ràn iléyà mi rèé ṣùgbọ́n òkú tó bá ti kú àìpẹ̀ràn iléyà fún alààyè iná ẹ̀ ni òní ẹ̀ràn iléyà tàbá wa pa ẹran tá a fi ṣe sàrà ta ní ládàtà rí ń bẹ irú ládàtà rí ń bẹ oní tí Imam Malik wí nìyẹn ó ní mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa jẹ́ òmùgọ̀ tó bá ṣe nǹkan dáadáa fún òkú rẹ̀ nítorí ẹ̀kọ́ máa sọ ní pé irú ládá tó ń wórì ń bẹ̀ kọ́lọ̀ nǹkan bá mú bá òkú òun kó lè bá jẹ́ pé òun àtòkú iná ni wọ́n jọ ní ládá kọ́lọ̀ nǹkan bá ní bàdà fún wa torí gbogbo ẹni tó bá kú òde rẹ̀ lárí àárí àárí òun àtọ́lọ̀ gbọ́ bá ní kọ́lọ̀ ń lọ mú ládá rẹ̀ bá tí ò sì lẹ́tọ̀ọ́ sí ládá ìyà ní ń jẹ lọ́wọ́ ẹ̀bọ ló ṣe kú tó sì ní mọ̀ sí tí ládà ò ti sọnù wá o ṣùgbọ́n sọ yìí irú ládà tó rí ń ọba kọba ọmọ bá òkú rẹ kọ́lọ̀ kọba kí àwọn òkú wa o kọ́lọ̀ àti tóbi ọlọ́run rẹ nínú súnà nàbí ẹran yàtọ̀ kájọ́ ọ̀là kó gbogbo àléébù jẹ́ pé le jù òun náà ipe àìsàn rèé ẹ bá wò lọ́ọ̀kan yóò tún mọ̀ pé ẹran aláìsàn lélẹ́yìn ká jìnnà sí i tí bá ti ń yàgbẹ́ gburugburu bọ̀ tẹ́lẹ̀ tó ti àfẹ́tì ara rẹ̀ bá a bá pa àkànpá ẹran jẹ ni àní ládàá léyà lórí ẹ̀sùn mọ́ tó bá bẹ̀rẹ̀ ẹgbẹ́ rẹ̀ láàárọ̀ ọjọ́ ọdún ọlọ́run ti ṣe o á pa á sì gbà ládàá lórí ẹ̀ torí pé ìgbẹ́ tọ́sẹ̀ ìbẹ̀rẹ̀ yẹn ò létí ìwọ lára èyí tó wẹ̀ ẹ́ tá a máa wo eegun rẹ̀ níta táàrí pé ẹ fúnra rẹ̀ rèé irú báyẹn ọ̀wọ́ iléyà èyí tójú kan rẹ̀ ti fọ́ ta gbóúnjẹ fún tí òrí náà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ àbójú méjèèjì náà ló ti fọ́ ni léyìí tó rinlẹ̀ jù lọ́rọ̀ àwọn onímọ̀ irú yẹn náà ọ̀wọ́ iléyà èyí tọ́jú amúkùn ẹsẹ̀ rẹ̀ ló ti kán ni àbó ń tiro ni mẹ́ta ló fi ń lélẹ̀ tí fi ń jọ̀m irú bẹ́ẹ̀ ọ̀wọ́ iléyà ṣùgbọ́n bí yẹn bá wá pa kò sí wọn kò sígbà tí lè pẹran jẹ ṣùgbọ́n ládàá iléyà nìkan náà ni ò sí ń bẹ́ẹ̀ kódà bí yẹn pa díẹ̀ kò sí wọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ní ládàá àti léyà afẹ́kápá ẹran yìí nírú ọjọ́ òní àti ọjọ́ mẹ́ta tí ń bọ̀ kó òun tó wọ̀ níjọ́ Wednesday ọpẹ́ jù nìyẹn ká sì ìgbà tí imam tó bá ti pa ẹran léyà níjọ́ bílù bá ti bílù bá ti lẹ̀kọ́ fẹ̀ tó imam kan náà ni a máa ní ṣùgbọ́n àwọn èèyàn ti pọ̀ débi pé imam gan wọ́n máa kà wọ́n lọ in hundreds ni so sí pé ìmáàmù tó bá súnmọ́ àyàn jù tó náà bá jẹ pa ẹran kò sí ìwọ̀ ńbẹ káwa náà bẹ̀rẹ̀ sí pa ẹran tẹ́lẹ̀ ìmáàmù bá sá lọ ọlọ́mọdé àríwá ẹ̀ o èyí ó wojú ẹ̀ tó bá ti di pé ó tètè rí mú kálukú ọmọ pẹran lọ àbí ìmáàmù ọlọ́run kádàrá kó lówó lọ láti ra ẹran so kálukú náà máa pa ẹran lọ tó bá ti lè ti sùúrù díẹ̀ lásìkò tí ìmáàmù bá ti lè kírun tán màálù àti ràkúnmí gbogbo ẹ̀ náà ni ọ̀wọ́lé yá àwọn ẹran tó bá gé ní etí ká dènà sí tó bá jẹ́ pé tó kú ń bẹ̀ ti kọjá àjàta ọbẹ̀ náà mọ̀tò ní kọ̀ wọlé yá ṣùgbọ́n ìtòrò ìlẹ̀jù insha allah òun náà ní kọ̀ wọlé yá ṣùgbọ́n tá a bá rí mi tí ò gé létí lọ́dà jù èyí tí a bá fi gé létí sàmì sí kò sí ìwọ̀n bẹ̀ yẹn so òun wọlé yá tí ò rújú rárá. afẹ́kọ́jẹ́ yìí pé ẹran tá a bá pa kó ti tó ọdún kó ti tó ọdún kan apá kan ló anú ọ̀sẹ̀ tó bá ti pé oṣù mẹ́fà kò sí wọ́n bẹ̀ ìyẹn ewúrẹ́ àti ìmìsòro ṣùgbẹ́ràn màálù ẹni tó fẹ́ pa màálù tó sì fẹ́ gba aládá lórí ẹ̀ ó gbọ́dọ̀ pé ọdún méjì gbáko kó ti wọnú ọdún kẹta òkú òǹlo màálù apẹranjẹ lásán ni o gẹ́gẹ́ bó ṣe wà ní sunna Nabi sallallahu alaihi wasallam èyí tó bá jẹ́rà fún mi ó gbọ́dọ̀ ti pé ọdún márùn-ún kó wọnú ọdún kẹfà kọ́lọ̀ máa gbà á ní ìbáàdà fún wa ọlá àti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ ká jẹ nínú ẹran ká fáwọn èèyàn jẹ ká sì fún àwọn aládùúgbò ṣe jẹ afúnwọn tútù ni a sì ní ṣíṣe ni kò sí ìwọ mbẹ insha allah ìtàwọn èèyàn kan máa ń ṣe tí wọ́n máa ń lé ẹran ní bá ṣe ẹran kọ̀ọ̀kan tí wọ́n máa ń ha fúnra wọn tọ ọba fún mi ní fún ọ ìyẹn ọba ṣẹlẹ àmú o gbèsè pa alọ gbèsè o ṣùgbọ́n kọ ọba ṣẹlẹ àmú dídí nǹkan ni wọ́n ní ká fi ẹran ọdún ṣe kódà awo ẹran ọdún awo ẹran tó ẹran ọdún ti ń lò ó fún ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó bá ti di téèyàn ò lò ó má kọ̀lẹ́tọ̀ kéèyàn ọ̀tà nínú ṣẹ̀ríà ọ̀wẹ́ tó fi tọrẹ fún ni tó gbọ̀n tán yẹn yẹn kó gbọ̀n ìlú ó gbé fún ọ jẹ́ ọ̀wà ọ̀wà àtà tó bá di kàráǹgídá tó ọ̀rẹ́ ni tó yẹ pé ni tó bá ra owó rẹ̀ tó bá gbà ó fi ṣe sàrà ìyẹn wà kọjá pé níta bá ti kúrú fún ọlọ́run tọ́ba jẹ́ pé láàyè ibì kan kò wúlò mọ́ kò sí ìwọ̀n bí ká tà káwá fi wá lọ sí ìmí àbí ká fi ṣe sàrà so ọlọ́run bá lè kí ọlá nìkan ni ọ̀bọ onímọ̀ o Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar wa lillahi alhamd. الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كبيرا وسبحان الله بكرة وأصيلا واعلم عباد الله بأننا أمة مسلمة لله تعالى وقد ودع الله تعالى لنا منهجا متكاملة في متكاملا في الحياة وحياتنا كلها عبادة لله عز وجل قال سبحانه قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين فالإسلام دين مليء بأنواع من العبادات إيمان بالقلب وقول باللسان وقراءة للقرآن وعمل بالأركان كالصلاة والصوم وجميع النفقات وغيرها من أوجه البر والإحسان واعلموا عباد الله أن الإسلام عبارة الأوامر والنواهي فيدخل في الأوامر الطاعات كلها وعلى رأسها الإيمان الصحيح بالله عز وجل بجميع أركانها الست والتي جاء في صحيح مسلم من حديث عمر بن الخطاب رضي الله عنه أن جبريل عليه الصلاة والسلام جاء, جاء إلى النبي صلى الله عليه وسلم فسأله عن أركان الإيمان فقال عليه الصلاة والسلام أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره أدقني يا الله الله باتي يوكاتوسي atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábìwá Muhammad lọ́nà ọba kí ọkẹ́ tí ó gbé àti àwọn aráàlẹ́ rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yin yóò tọ́wájú ọmọ Islam tí ó jọ gbé nìkan lọ́n jẹ́ àjọ wà nínú wa ẹ̀yin ẹrú sí Ọlọ́run ẹ má gbàgbé wípé àwa ẹlẹ́sìn Islam àwa náà lẹ́ni tó juwọ́ lẹ̀ fún ọlọ́ọ̀bá àríkẹ́ọ́lá tí ò sí nǹkan kan míì tá a fẹ́ ṣe àyàkọ́jẹ́ ìyọnu tọ́lọ́n bá a bá ti ẹ̀sà ṣiṣẹ́ káṣí máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́ọ̀bá àríkẹ́ọ́lá ó ti gbé ojú ọ̀nà tá a tọ̀ kalẹ̀ ojú ọ̀nà tó pé tí òfin nǹkan kan lẹ̀ nínú sẹ̀mí wa gbogbo sẹ̀mí wa a sì gbọ́dọ̀ máa ṣe nítorí tọ́lọ́n ọlọ́run sọ ọ̀run kọ́ra yìí pé sọ fún àwọn káfíìrì mi wípé irun mi àti gígúnra mi àti ìsẹ̀mí mi àtìgbà tí n bá kú ọlọ́run bá àlekè ọlá náà nìkan lọ́wà fún ọlọ́run tó yẹ kó ní ń tọ́jú gbogbo ẹ̀dá kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfọ̀nìkan ṣoṣo ntọ́nà ń pa mí láṣẹ pé kí n máa ṣe nìyẹn èmi náà sì ni àkọ́kọ́ kọ́ jẹ́ mùsùlùmí ẹ̀yìn ẹ̀rísìn ọlọ́run islam kún fọ́fọ́fọ́ pẹ̀lú oríṣiríṣi ìjọsìn fọlọ́ nínú ẹ̀ ní ìgbàgbọ́ òdodo pẹ̀lú ọkàn ìsọ ọ̀rọ̀ pẹ̀lú àwọn kíka quran ṣíṣe mímọ fi oríkèé ara wa ṣiṣẹ́ fọlọ́run bí irun kíkí ààwẹ̀ gbígbà bẹ́ẹ̀ náà ni tọ́jẹ́mọ́ ìnáwó lóríṣiríṣi láti máa na lójú ọ̀nà ọlọ́run ẹ̀yẹ rúṣin ọlọ́run islam kójọ látara àwọn nǹkan tọ́lọ́ ń paláṣẹ àti ntúnṣe léèwọ̀ gbogbo ntọ́lọ́ ọba àlekè ọlá tó paláṣẹ yìí gbogbo ntọ́ba jẹ́ ìtẹ̀lé tọ́lọ́ ìyọnu ọlọ́run ló ti kó sábẹ́ rẹ̀ ká má dúró lórí pé ẹran pípa nìkan ńlá àti ṣèjọsìn fọlọ́run agbọ́dọ̀ jẹ́ pé kí ìmánì wa kó dúró gidi dáadáa ká nígbàgbọ́ sí ọlọ́run níbàámu sí tíra ọlọ́run àti súnà anábì sallallahu alaihi wasallam ká nígbàgbọ́ sáwọn màláìkà àti tíra ọlọ́run tó sọ̀kalẹ̀ àti àwọn anábì ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni ká nígbàgbọ́ sí ọjọ́ ọ̀kan yìí bẹ́ẹ̀ náà ni kádàrá ọlọ́run ká nígbàgbọ́ sí ntọ́ba ṣẹlẹ̀ sí wa nínú dáadáa ká gbà pé ó ti wà ní àkọọ́lẹ̀ ọlọ́run ni èyí tí ọkàn ọ̀fẹ́ tó bá ṣẹlẹ̀ ká gbà oríṣiríṣi àwọn èèyàn ẹsẹ̀ wọn ti yẹ gẹ̀rẹ̀ nípa ìgbàgbọ́ òdodo sí ọlọ́run pàtàkì jùlọ nípa ọ̀rọ̀ kádàrá tí wọn ò nígbàgbọ́ sí i bẹ́ẹ̀ náà sì ni àwọn èèyàn kan ti fọ́lú fọ́ra nípa ọjọ́ àjíǹde wọ́n kàn ń ṣe ń tó wù wọ́n ní lórí ilẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ jẹ́ báyìí àwọn èèyàn míì ti mọ òkun lódò nípa mímọ ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ àti mímọ jẹ́ kí ìbàjẹ́ ọmọ gbilẹ̀ sí i nínú ẹ̀ ní ìṣẹ́bọsọ́lọ̀ òun náà sì lọ̀gá nínú ẹ̀ náà ní mímọ pa ẹ̀mí tọ́lọ́ ń ṣe léwọ̀ mímọ kó ìparun bá bẹ́ẹ̀ náà ni owó tẹ́tẹ́ owó èlé tá à ń gbà káàkiri àwọn nǹkan ìwọ̀ tí islam ọ̀fẹ́ rè ẹ má jẹ́ ọjọ́ pé ẹran ilé ànìkan láàmú pa ẹ̀dí àmọ́ sára fún àwọn nǹkan wọ̀nyí ìsìnà ṣíṣe mímọ jìnnà sí inú islam ní mímọ jẹ dúkìá àwọn èèyàn lọ́nà tí ọ̀gbà dá owó ọmọ òrukàn àwọn tálákà mímọ gbalẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ náà ni ìtọ́jẹ̀ nǹkan oní nǹkan dúkìá ká máa jìnnà sí tọwọ́ jẹ́ pé ẹran ọdún nìkan láàmú apá tí wọ́n mọ̀ pé mùsùlùmí ń bẹ nínú ìlú ṣùgbọ́n ìwà mùsùlùmí kọ́ wá jẹ́ tí ọ̀wọ́n nínú ìlú kìí ṣe tó bójúmọ́ kẹran wọ́n pọ̀ ní mílíọ̀sì nínú ìlú kan kọ́ wá jẹ́ pé ńgbà táwọn bá fi árí mùsùlùmí láàrin èèyàn ọgọ́rùn-ún yóò di wàhálà àkọlọ̀ ń dákú kọ́ sànù wa o ara mi pé àtúbọ̀tán àtúbọ̀tán ilé ayé kò ti ń sún náà nìyẹn nínú àdìsí kan ní ọ̀rọ̀ wasallam ó ní ilé ayé ò tí yóò fi di wípé àwọn èèyàn ni àwọn èèyàn tiẹ̀ ní ma ti ń jẹ́ ọlọ́run ma tí wọ́n bá sọ pé bẹ̀rù ọlọ́run kò sẹ́ni kankan tí ó tiẹ̀ tí ó tiẹ̀ tún nínú gbáyà rẹ̀ ọlọ́run dákun ènìyàn àsìkò tiwa o má jẹ́ tiwa o àti tóbi ọlọ́run kí mùsùlùmí ọmọ akẹ́rán lọ jẹ́ wọ́n tún máa gbowó èlé wọ́n máa ṣe sìnà wọ́n máa jẹ́ dúkìá ọmọ gba dúkìá dúkìá bẹ́ẹ̀ náà ni owó àbẹ̀tẹ́lẹ̀ tó ti kún gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ọ́fíìsì káàkiri tí wọ́n máa gbà á bẹ́ẹ̀ náà ni ìkówó òlu jẹ táwọn olóṣèlú ń ṣe àtẹ̀ntí òṣòṣèlú náà tọ́jà yìí pé ìjọba láti gbé kọ́ńtrákì fún ntí ọmọ wa igbó ni ó ṣe jẹ́ lájẹrun kò ní kò ní jẹ́ pé yóò mójútó iṣẹ́ rẹ̀ ní ṣíṣe kọ́lọ́ọ̀dá kọ́kọ́ máa ṣàánú wa bẹ́ẹ̀ náà sì ni ní máa mu ẹ̀jẹ̀ ogún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹni tó ṣiṣẹ́ fún wa ká má máa fún ní owó iṣẹ́ rẹ̀ ní àsìkò gbogbo eléyìí kò bá ṣẹlẹ àmọ nínú nǹkan haram náà ni èébú náà wà ìwà kòkí irọ́ pípa jàǹbá òfófó ṣíṣe kóbìnrin ọmọ síra lẹ̀ àbí ọkùnrin náà kọ́ máa sí ìhòòhò ń ta kò ní òhò nu ṣẹ̀ríà sílẹ̀ mímọ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ó fún tòótọ́ ṣùgbọ́n ti dínkù àbóṣe ní ẹgbẹ́rẹ́ mìtì ó ṣe kalẹ̀ fún ẹni tó sọ pé wọ́n bá àwọn èèyàn kọ́lé òun sì lò fún ogójì ọdún àwọn màtíríà tó wá lò bẹẹ ó ti lò ń lò wípé nígbà tí ẹ báyìí tó gbójú ọdún gan náà wọn ò ní rí lò mọ́ à wọnú Ẹ ní fún ẹlẹ́tọ̀ọ́lẹ́tọ̀ọ́ rẹ̀ káwá tó wá máa bùkún mẹ́ inú tí ni ká máa ka ìrun tì ká máa kí ìrun ọ̀ràn yà àti náfìlà ìwà tí ni àìní pẹ̀lú ìtí islam ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ náà sì ni béèyàn bá ti wà á dẹ́sẹ̀ kọ́ wá jẹ́ pé ojú táyé yóò tún wá máa ti dẹ́sẹ̀ o nǹkan méjì ẹ̀ṣẹ̀ méjì ló ti dá o ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ japa àtọ́lọ́run ẹ̀ṣẹ̀ wípé ó tún kọ̀rọ́pùtì àwọn èèyàn míì pẹ̀lú kó tún ṣe lójú wọn ẹni tí ń parọ́ lójú àwọn èèyàn ẹni tí ń mutí lójú àwọn èèyàn ẹni tí ń fọ ọkọ obìnrin kódà bó ṣe obìnrin rẹ̀ tí ń fọ ọkọ ọlọ́run ni àbí àgbàlagbà náà tí ọmọ bí ẹ tó igi wọn kọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ní tí ọ̀dà lórí ilẹ̀ ní ká máa sọ̀ra fún un bẹ́ẹ̀ náà sì ní ká máa tẹ́ńpẹ́rẹ́ mọ́ ìrun kíkí mímọ sojú bò lórí àwọn náfìlà bẹ́ẹ̀ náà ní mímọ ayọ zakat mímọ gba àwọn Ramadan mímọ lọ sílé olúwa ká máa gbìyànjú lórí ẹ̀ ẹni tó ti lọ ó tún gbìyànjú àtún lọ sí i tọ́lọ́dá nǹkan máa ṣe rọrùn fún wa bẹ́ẹ̀ náà ní máa pa mẹ̀lẹ́bí pọ̀ sàrà àṣìṣe ní tọ́jú opó ní tọ́jú àwọn ọmọ òrukàn anabi sallallahu alaihi wasallam sọ yìí pé ẹ ń bá ń ṣe ìnáwó lórí ọmọ òrukàn èmi àti ẹ àjọ jókòó pọ̀ ló àjẹnà ni tí túmọ̀ sí pé àṣé èèyàn wà pẹ̀lú àwọn èèyàn kan wà pẹ̀lú anabi sallallahu alaihi wasallam nínú àjẹnà iná ni àwọn tí ẹ bá ń ṣe olùgbọ̀wọ́ fún ọmọ òrukàn tí a sọ pé ntọ́ jẹ ntọ́ mu àwọn ọmọ ṣe fún ọ títítí ẹni tó sì jẹ ọmọ òrukàn nù sẹ̀ríà iná ẹ̀ lẹ́yìn tí bàbá rẹ̀ sí láyé ìyá tí ọba ti mí sí bàbá rẹ̀ lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ ti ń bẹ tí bàbá rẹ̀ ti kú títí títí ó fi bàlágà ẹni tó bá kéta fún tó fi bàlágà irú ẹni bẹ́ẹ̀ yẹn ó ti di kẹfí yọ wà pẹ̀lú ànábi sallallahu alaihi wasallam kọlọ bá kó sí rọrùn fún mi àtìyẹn bẹ́ẹ̀ náà sì ni mímọ sọ̀rọ̀ òdodo mímọ ṣiṣẹ́ òdodo àmọ́ náà tí wọ́n bá gbé tìṣù wá lọ́dún ká máa sọ ìmọ̀ ṣe òṣèlú lọ́nà tó gbà dá mímọ sọ àwọn ẹni bẹ́ẹ̀ náà sì ni ká máa ṣe àdúrà tọ́pọ̀ kọ́lọ́n dákun kọ́ máa gba àdúrà wa wọlá títóbi ọlọ́run wọlá àánú rẹ̀ ẹ̀kọ́ tọ́pọ̀ ni iléyà tá à ń ṣe ìlọ́kọ̀ wa ká sì sọra fún àwọn ọmọ wa kí wọ́n mọ́ sí ìbàjẹ́ nínú ọdún ẹlòmíì ìbàjẹ́ mi kọ̀gbọ́n mọ́ àfihàn ọdún náà ni ó bẹ̀rẹ̀ ọlọ́dàkùn mọ́sá gbé jìnnà sí àwa àti àwọn ọmọ wa o wọlá títóbi ọlọ́run wọlá àánú rẹ̀ àfi títóbi ọlọ́run bẹ ọlọ́run àfi àánú rẹ̀ bẹ́ẹ̀ ìlú nàìjíríà wa bó ṣe rí yìí èyí tó ń tòrò ń bẹ̀ tí ń dá ń bẹ̀ ọlọ́njẹ́ ọmọ dá a sí wa tún ṣe àwọn olórí wa kọ́lọ́nkọ́ bá a kún wọn lọ́wọ́ kọ́lọ́nkọ́ máa kọ́ wọn máa ṣe wọlá títóbi ọlọ́run wọlá àánú rẹ̀ àti títóbi ọlọ́run bí a fi àánú rẹ̀ bẹ́ẹ̀ ìlú Saudi Arabia ọlọ́dàkùnmọ́sá àbánidáàbòbò ọlọ́dàkùnmọ́sá àbánidáàbòbò ọlọ́dàkùnmọ́sá àbánidáàbòbò àwọn olórí wọn ọlọ́dàkùnmọ́sá máa kọ́ wọn máa ṣe o ọlọ́dàkùnmọ́sá máa kọ́ wọn máa ṣe o ọlọ́run má kí ìlú náà dàrú láéláé àwọn alálàájì wa àti tiwa àti ti agbègbè míì tí a ń lọ lákàgbáyé ọlọ́dà kọ́mọ́sà fi ìdáàbòbò rẹ̀ kọ́mọ́sà ṣe fún wọn ọlọ́dà kọ́mọ́sà dé wọn padà délé ní ayọ̀ ọlá títóbi ọlọ́run wọlá àánú rẹ̀ àfi títóbi ọlọ́run bí ọlọ́run àfi àánú rẹ̀ bẹ́ẹ̀ àfi agbára rẹ̀ bẹ́ẹ̀ gbogbo omi tí ogun ti ń jẹ ẹlẹ́sìn Islam lágbàáyé ọlọ́dà kọ́mọ́sà bá wa kóró ọlọ́dà kọ́mọ́sà bá wa kóró ọlọ́dà kọ́mọ́sà gbé àwọn mùsùlùmí lékè ọlọ́dà kọ́mọ́sà gbé àwọn ahlùsùnà ọlọ́run dákun áwùjọ tawhid ọlọ́run mọ́sáàjì fún wọn jọ̀gá lórí gbogbo ẹ̀ wọlá títóbi ọlọ́run wọlá àánú rẹ̀ àdúgbò lọ́dọ̀ rẹ̀ fún ọdún tó jẹ́ kí á ṣe yìí ọlọ́run jẹ́ á ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìgbàgbọ́ òdodo pẹ̀lú ọlà látọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú islam ọlọ́run dákun ìgbà tí a bá tán sí ọlọ́run jẹ́ á tán lórí ẹ̀sìn islam ọlọ́run jẹ́ á tán lórí ẹ̀sìn islam ọlọ́run kó ṣọ́ wa kó ṣọ́ àwọn ọlọ́run dákun ìbùkún látọ̀dọ̀ ọlọ́run ọba látọ̀dọ̀ rẹ ọlọ́run ló ti ń wá ọlọ́run dákun mọ́sá àdá gbogbo wa wọlá àti tóbi ọlá àánú rẹ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد That's good, brother.